bọ̀ ẹ̀bà ó ní kí ire ire ire ire eh, ire ire ayo, ó wa, pè wá o ó ní ká máa bọ̀ ẹ̀bà ó ní ká máa bọ̀ nílé bẹ́ẹ̀ ni ire ayọ̀ ìbùkún àgbọ̀ǹgbẹ̀ ń pè wá mo gbàládùra wípé gbogbo ibi tí a bá fẹsẹ̀ wa tẹ̀ lórílẹ̀ alàyè yìí gbogbo ibi tá a bá ń dé gbogbo ibi tá a bá ń tẹ̀ láṣẹ Èdùmàrè ìrì á ṣàwárí wa láríwá ní gúúsù ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ìrì á wá wa rí ọmọdé á ṣe wá lóore àgbà á ṣe wá lóore gbogbo ẹni tá a bá bí nínú obìnrin pátápátá wọ́n fi ojú rere wọ́n á fi wò wá wọn ò kàn ní wò wá lásán wọ́n á tún ṣe kí ni wọ́n á ṣe wá lóore bọ́dà ṣe máa jẹ́ ni ẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún títàṣẹ́ yìí yéé tẹ́wọ́n gbọ́ yéé bà oyin ọmọ ṣá máa jẹ gbádùn rèébà kájọ máa ṣe kíni kájọ máa jẹ gbádùn kájọ máa mú kúlú ká máa mú kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni lórí ètò yìí ètò tẹ fẹ́ràn jùlọ akọ́tún ètò Miliki Express Miliki Express lè tuntun lọ lójú amóhùnmáwòrán tí n bá sọ wípé flight Miliki Express mi ń kọ́ tí n bá ní ọ ti gbéra yes mo ti land sínú flat yín ẹ get sójú amóhùnmáwòrán yín ibẹ̀ gangan ni mo land sí lórí ètò lẹ́ni hmm, rẹ́rẹ́ máa rẹ yìí rán àzí ẹ lè máa yàtọ̀ náà ẹ má yẹ kí n sọ pé àzí yíyọ àtọ́rí lè túnṣe kí ni ó tún máa yàtọ̀ àwọn throwbacks ẹ máa gbọ́ ní títọ̀sẹ̀ yìí ah mo lọ mú jáde ní gbogbo ẹ̀yin tẹ́tí sọ pé ah, olórí throwback mi ẹ ti play ẹ má wọ̀ ẹ ṣáà pé mẹ́ta mẹ́ta ni mo rà ń jù lẹ́sẹsẹ mo rà máa jù sí má ṣe ń jù sí ẹ̀yà máa ṣe kí ni ẹ̀ máa grab copy yín bẹ́ẹ̀ ni lórí ètò Miliki Express yìí náà kọ́ fashion and lifestyle tips wọn ṣe kí ni wọn ò gbẹ́yìn torí pé kí ni gbogbo nǹkan tó bá ti ń jọmọ́ ohun tá a bá ń ṣe lójoojúmọ́ tó máa jẹ́ ká máa yọ bí ọjọ́ lórí ètò Miliki Express ọjọ́ sọ́ọ̀sẹ̀ náà lẹ́tọ̀ lifestyle tips ni bí a ṣe ayé ìrọ̀rùn bẹ́ẹ̀ ni gbogbo tips yẹn ni mo máa ṣe kí ni mo máa fún yín lórí ètò lẹ́ni pàápàá jùlọ yẹ́ mi ò lè ṣaláì má ṣe riddles riddles riddles riddles you know kákọ̀tì ẹ̀ you know kákọ̀tì ẹ̀ play díẹ̀ pẹ̀lú IQ wa you know kí n kàn jú sí kẹ́kọ̀ọ́ pé mo kàn ti bá sọ question mi ìbéèrè mi gbà mí ẹlòmíà ni àwọn olórí mo mọ̀ ọ́ ẹlòmíà sọ pé ha kí láǹsà ọmọdé láì díẹ̀ <laughs> ẹ̀yẹ ṣàwọn síbi kankan rárá wá nǹkan fìdílé torí pé kí ni ètò tọ̀sẹ̀ yìí ó máa kẹ́dẹ̀mì ó máa lárinrin ó máa dùn torí pé ata tó ìyọ́dún ti di kemi sexy olórí yes sexy olórí olórí olókẹ́mi ìyàndá lórúkọ tèmi ẹ tún lè pè mí ní mbo of course as a lot of places nǹkan tẹ́ ẹ bá ti pè mí náà ni màá máa ṣe kí ni màá máa jẹ bẹ́ẹ̀ ṣe ń pè mí o mò ń jẹ́ ẹ̀bà ìjọ wà lára mi honestly ìjọ wà lára mi orí wà lọ́wọ́ yín ìjọ wà lára tèmi ẹ jẹ́ kí n bá yín jó <laughs> bẹ́ẹ̀ ni Miliki Express ti tọ̀sẹ̀ yìí màá tún máa sọ pé hmm, mo gbọ́ tẹ́tí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa you know lóríṣiríṣi ní gbogbo ọ̀nà lórí social media platforms wa pátápátá màá máa ṣe pé à ẹ ṣe o ìfẹ́ tẹ́ni sí wa ń kọ̀ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè lórí ètò fún títọ̀sẹ̀ yìí ẹ jẹ́ kí n ṣe kí ni ká tó ra ká kán ságbá mi ètò you know ká kán sí ká you know ká dansia ká gbé bọ́dì ó yá gbé bọ́dì ẹ̀ fílẹ̀ <laughs> mo fẹ́ gbé bọ́dì mi kan fún yín ni yes ẹ ká lọ ṣe kí ni ká lọ jó ká lọ fẹsẹ̀ rajó kẹ́ ẹ lè mọ̀ wípé orin ló bá dé lórí Miliki Express Thursday orin ló bá dé ló ní jẹ̀lẹ́ńkẹ́ ni ló ní hip hop ni gẹ́gẹ́ alright nígbà yẹn ká lọ gbọ́ orin ID Kabasa featuring Olamide àti Wizkid orin wo ni mo wá sọ̀rọ̀ nípa ẹ̀ tọ̀tọ̀rí ẹ jẹ́ ká lọ ra tọ̀tọ̀ tọ̀tọ̀rí ara wa à ń bọ̀ ètò ṣì ń tẹ̀síwájú no no no no no no ta ló sọ bẹ́ẹ̀ pẹ̀lú nọ́mbà tó lọ lọ́jọ́ amóhùnmáwòrán yín tó bá jẹ́ pé hip hop artist ni tó bá jẹ́ pé rapper tó bad lẹ́yìn ẹ wá òpin talent ẹ wá nu yóò gbóná gan accident you know accident <laughs> art <laughs> ẹ wá òpin yes ẹ̀yin fẹ́ showcase ara yín ẹ fẹ́ káwọn èèyàn dá yín mọ̀ ẹ fẹ́ kọ́ dá yín mọ̀ pé yes ẹ as in ẹ full ground ẹ mọ̀ pa ká kọrin ká po orin ẹ má wọ ṣọ́bìnrin ní ẹ̀yin máa ń rap ẹ má kọrin <laughs> oh god Miliki Express Thursday ẹ má gba ìpò orin ló wà fún mo kàn wá ń ṣọ́ọ̀kì ń pẹ̀ láwọn lifestyle tips àti fashion yẹn ni ó ti yẹ yín ẹ̀yẹn ṣe kí ni ẹ kàn pé nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín tẹ́ bá ti kàn sí wa báyìí ibi tí mo dúró sí ilẹ̀ máa dúró sí àjọ máa ṣètò ní yìí ná àjọ máa ṣe ni. mo yẹ sọ lẹ́ẹ̀kan mo ni mo fẹ́ ṣọ̀kà aráàlú ìlàjẹ kan wà nínú stúdíò mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọlàjẹ ni wọn ọmọlàjẹ tó ń brag ọmọlàjẹ tó ń proud ọmọlàjẹ tó mọ nǹkan tó ń ṣe o tó mọ nǹkan ṣe tẹ́pẹ́ èdè ìlàjẹ yẹn ó wà lẹ́nu wọn tó bá ti kí yín ẹ̀yin gan máa ti mọ̀ pé ìlàjẹ làwọn eléyìí but wọn ò jẹ́ kí ahọ́n yẹn èdè yẹn wọn ò jẹ́ kó dá wọn dúró wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń kọ orin wọ́n dẹ̀ lọ shows kákàkiri kákàkiri àgbáláyé okay now ẹ má yẹ kí n tiẹ̀ best speaker jù ẹ kí n hand over sí ọwọ́ superstar wa artist wa tó wà nínú ilé pẹ̀lú mi wọ́n ẹ̀yẹ lólùfẹ́ apáráta ẹ̀yà ká lọ jẹ̀gbádùn interview wọ́n á ṣe kí ni wọ́n á yànnà lórúkọ wọn fúnra ara wọn ètò ṣì ń tẹ̀síwájú. mo kí gbogbo ilé o orúkọ tèmi ni Paul Owóyẹlé school tí mo lọ mo lọ sí best option nursery and primary school mo dẹ̀ lọ sí secondary school àti olówó àlàṣẹ but mo ṣì ń kà á sí ni o mi ò tí ì kà á jáde ọlọ́run jì máa gbé mi dìbò tí màá ti kà jáde orúkọ ìtàgé mi ó wáyé pẹ̀lú orúkọ mi Paul Dani which is PD Empire Record. àwọn orin tí mo ń gbọ́ àwọn orin bíi orin Davido If I tell you say I love you your body your money na my own o. àwọn artist tí mo like fún àwòkọ́ṣe ni àwọn Davido Ọlámidé kizaniel àwọn slatan mi ò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi ò lè kà wọ́n tán àwọn ni mo mo like orin wọn gan so àwọn tí àwọn ni mo fi ṣàwòkọ́ṣe ìdí tí mo fi like orin wọn ni pé orin tó hit street now tó hit gbogbo everywhere ni àwọn Davido Olamide slatan àwọn likesh ìdí mo fi like orin wọn nìyẹn. bí mo ṣe máa ń gba àwọn ìmísí orin tí mo kọ ni pé tí n bá wà decorum ibi tó bá silent so àwọn inspiration yẹn ó máa máa wá ó máa máa wá lọ́tún lọ́sì mo máa máa regain brain mi bẹ́ẹ̀ ni mo ṣe ń gba àwọn inspiration mi but style orin tí mo kọ òun ni hip hop afro hip hop ni mo kọ ni style orin tí mo kọ so style ìgbàlódé nìyẹn style tó rí ń sìn gbòòrò òun ni hip hop. mo ní ó ní àwọn orin tí mo compose tí mi ò tí ì gbé jáde àwọn orin bíi bàbá ló ní kí n má bọ̀ o ó ní kí n kúrò lábúlé ó ní kí n má bọ̀ sí Lagos o Fara tell me say if I enter Lagos o one day one day I go blow I go blow pass Adenuga o tó ní glow but brother believe who you are o oh, na na eh I say believe who you are who you are may devil no catch you catch you may you come dey do who you are may you come dey do. Ah. tí bá fẹ́ rí another one tí bá fẹ́ kí fún ní another òun ni pé kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ọlọ́run mi àìsàn adéyẹ i don't want the thing wey go dey make people dey say well ọlọ́run mi o àsìkò ti wá tó wá wájọ ìwọ ló ń gbé ní ìrìn wá gbé mi o please come lead me to the place wey be say i go see all my glory all my glory o so that is my track thank you. title orin tí mo kọ last wájú yẹn òun ni god time but second track tí mo kọ yẹn òun ni pé way actually orin yẹn mi ti produce ẹ but orin yẹn ṣì wà ní ọ̀nà láti produce. tí àǹfààní bá wà á àwọn artist tí mo lè bá ṣiṣẹ́ àwọn bíi àwọn Davido Ọlámídé Kizz Daniel Zlatan àwọn àwọn àwọn àwọn big musicians mo lè bá ṣiṣẹ́ àwọn bíi eh, Don Jazzy Whiskeyed, àwọn yẹn da wọn bẹ́tà. tẹ́ bá fẹ́ pàdé mi ẹ pàdé mi lórí gbogbo social media Podani at official yẹn ní Instagram Facebook Podani phone number mi zero eight zero seven three seven zero six five seven one lẹ́ẹ̀kan sí o oh eight o oh seven three seven zero six five seven one mo fi dédé àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi tó yẹ kí n wà ń bí lọ́jọ́ òní àwọn bíi Dékúnlé Onílagus àwọn bíi Billions Lord Fẹ́mi b ọlá plenty olùjẹ mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn samize gbogbo yín ọ̀rẹ́ mi tí wà ní eré àmì Ondo State mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àti gbogbo ẹni tí ó ń wò mí ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa wo Orísun Orísun is the best TV tí ọ̀pọ̀ sùkọ̀ báyìí òun náà ni abala chill back Thursday yay <laughs> mo mọ̀ pé inú yìí ti ń dùn torí pé yes èmi gan inú mi máa ń dùn tó bá ti kọ pé you know, ká máa jù ká máa throw it back àwọn gbẹdú tá ti you know, tó ti burst brain wa ká tún burst ẹ̀ díẹ̀ sí you know. ẹ ká lọ gbọ́ perfect gentleman láti ọwọ́ Shantizo ètò ṣì tẹ̀síwájú. Miliki Express lẹ́tọ̀ tó lọ lójú amóhùnmáwòrán yín ẹ jẹ́ kí wọ́n sọ wípé hmm, kó tó di pé mo kán sí agba mi lórí títì torí sáà lórí títì la wà yìí kí n sáré fi àkókò ìsọfún yín wípé mo gba ẹyin tàbí kàn sí wa ẹ tẹ wò pé ní ìbéèrè kan àbí kejì abẹ́yìn náà wá wò pé ah ẹ fẹ́ wá sórí ètò Miliki Express olórin ni yín ẹ máa kọrin hip hop artist ni yín ẹ máa rap as in rapper tó bad lẹ́yìn àyè ah, ah, ah, gbà yín láàfin wa àyè gbà yín lórí Orísun abẹ́yìn tí a wá wọ wípé ẹ fẹ́ ṣe ìpolówó ọjà yín torí pé ìpolówó ọjà òun náà ni àgúnmọ̀ o ẹ lè kàn sí wa lórí gbogbo social media platforms wa pátápátá bẹ́ẹ̀ ni lákọ̀ọ́kọ́ lórí Facebook Instagram Twitter àti Orísun TV ni lórí wẹ́bsáìtì wa www.orisun.tv lẹ́ẹ̀kan sí www.orisun.tv ó dẹ̀ ṣe máa ṣe kí ni bóyá máa jẹ́ nìyẹn ní báyìí ẹ̀ka wa kọ́ sí ibi tá a ti fẹ́ sọ nípa ìbéèrè tọ̀sẹ̀ yìí bá a ṣe máa wá gbéra wa lọ sí orí títì orí títì ni gbogbo ẹ̀ ti ń ṣe kí ni gbogbo ẹ̀ ti máa plump kí wọ́n ní ìbéèrè tí mo ní fún yín lọ́sẹ̀ rídù ni mo máa fi ń ṣe é kẹ́ mọ̀ máa tún jù sí yín àwọn dáàdì àti mọ́mì àti àwọn kan máa gbà àwọn kan pé àmọ́ mọ́ mo mọ́ olórí mo mọ́ àwọn kan máa ní hey mo dẹ̀ láì díà ooo ẹ̀ka ò bóyá ìdí àyẹ̀ wà ń bẹ lóòótọ́. nǹkan kan ni mí I am something nǹkan kan ni mí mi ò lẹ́sẹ̀ mi ò lẹ́sẹ̀ mo lè sáré ṣùgbọ́n hmm, ṣùgbọ́n àwọn èèyàn máa ń wò mí lójúkojú lẹ́ẹ̀kan sí nǹkan kan ni mí mi ò lẹ́sẹ̀ mo máa ń sá eré mo máa ń sá eré ṣùgbọ́n àwọn èèyàn máa ń ṣe kí ni wọ́n máa ń wò mí lójúkojú kí ni ánsà kí ni ìdáhùn sí ìbéèrè yìí dájú àwọn ò ṣe ṣàárẹ ẹ ká lọ sórí títí ká lọ ṣe kí ni lọ bèrè lọ́wọ́ àwọn tèmi tí wọ́n máa fún mi ní àìdíà wọ́n la ìjẹ́ àìjẹ́ ẹ̀ gangan lèmi ní ẹ tó sì ń tẹ̀síwájú. aago <laughs> àbí network. <laughs> sáré kò lè ẹsẹ̀ kò sí kankan tó máa sáré ní sí ò lẹ́sẹ̀. ọ̀rọ̀ yẹn fẹ́ le ju tèmi lọ o because èmi lẹ́sẹ̀ báyìí láti fi sáré o but one thing is like eh, ah kí ni nǹkan tí ò lẹ́sẹ̀ tó lè sáré yẹn náà o ah ah my dear tó lẹ́sẹ̀ tó lè sáré ah èyí sì lè sáré èyí sì ò lẹ́sẹ̀ àwọn lè sáré nǹkan tèmi rò ní ọbẹ̀ tèmi ò mọ nǹkan mímọ́ o bọ̀tà afẹ́fẹ́ náà hàn lẹ́sẹ̀ afẹ́fẹ́ náà lè sáré. ó gba la máa ń wò kò lè lẹ́sẹ̀ kò yé ma. kò lẹ́sẹ̀ jákò. ṣé ìjàpá kọ́ ni àrè japa. wow wọ́n <laughs> ti mọ̀ pé àwọn èèyàn máa ṣe kí ni àìjẹ́ àyẹ̀ wọ́n kàn máa fi bọ́ọ̀mù mi ni wọ́n máa fi gbé mi wọ́n máa fi nǹkan ṣọ́ọ̀kì mi lẹ́gbẹ̀ẹ́ ká ah olórí mo kàn ń wò wọ́n ni kẹ́ ẹ ẹ àwọn èèyàn sọ kí ẹ ah pọ̀ ah. ìbéèrè yẹn ò le o nǹkan kan lé mi mo ò lẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ tó fẹ́ fi rìn bí àwọn èèyàn báyìí but ó máa ń sá eré bóyá ó máa ń fò ni o bóyá ó ní ìyẹn ni o èmi gan fúnra mi ò mọ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ń wò lójúkojú kí ni nǹkan náà ṣé kí n sọ ṣé kí n bẹ àbí kí n máa lọ ilé jẹ́jẹ́ ǹjẹ́ mi kí n fílẹ̀ fún kan tí kí n sọ pé kí wọ́n ti gbà gbogbo nǹkan tó sọ wọ́n gbà ó yá wọ́n gbà ó yá ká máa lọlé ká máa àgì. alright ìdáhùn sí ìbéèrè tí mo béèrè òun náà ni aago aago ò lẹ́sẹ̀ kò ní apá kò dẹ̀ ní kíni kò ní ìyẹ́ tó fẹ́ fi fò rádà ìṣẹ́jú ìṣẹ́jú ni ó ń ka wákàtí ló ń ka wákàtí ọjọ́ ló ń sá eré kàbàkàbàkàbà aago kì í dúró dèèyàn aago máa ń sá eré ni mi ò lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ kò ní ìyẹ́ tó fẹ́ fi fò bọ̀ tó máa ń sá eré àwọn èèyàn dẹ̀ máa ń ṣe kí ni wọ́n máa ń wò lójúkojú tẹ́ ẹ bá fẹ́ wo aago ó di dandan kẹ́ ẹ̀ wò lójú àì aago <laughs> ni ìdáhùn ìbéèrè fún títọ̀sẹ̀ yìí yé oníyàn ṣe ọlọ́bẹ̀ thank you gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa pátápátá ẹ̀ wò inú mi dùn láti ṣe kíni láti bá yín ṣe ètò fún títọ̀sẹ̀ yín pé àjọṣe tó tèmi ni o olórí olókèmí ọ̀dà lórúkọ tèmi sẹ́kṣọ́ olórí tó ṣe kí ni tó ń pàṣẹ lójú amóhùnmáwòrán ẹ tún lè pè mí ní MBO yes MBO ti Orísun tẹlifíṣàn <laughs> táwọn ọgbà yìí ti wà nílé lórí Orísun kò bẹ́ ṣàdé rárá mo lérò pé iná gbádùn ètò fún títọ̀sẹ̀ yìí fẹ́yìn tẹ́wọ́ àwọn wípé ẹ fẹ́ gbé polówó ọjà yín wa ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín olórin ní hip-hop artist ní àbẹ́yìn ní business ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ẹ wá wò pé yes ẹ fẹ́ jẹ́ kí ilé kí gbogbo ilé kí gbogbo ìlú kí gbogbo iṣọ́ the whole universe kí wọ́n gbọ́n pa ẹ̀ ẹ gbé polówó yín wá sórí Orísun tẹlifíṣọ̀n ẹ má gbàgbé Miliki Express ọjọ́ Thursday òun náà lè tó tẹ́ ṣẹ̀ṣẹ̀ kí ni tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò tán ẹ pé nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín fún social media platforms wa fẹ́yìn tẹ́ bá fẹ́ wo iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan abẹ ní ìbéèrè tẹ́ bá fẹ́ bi wá ẹ kàn sọ lórí Instagram Facebook àti Twitter at Orisun TV ni lórí wẹ́bsáìtì wa www.orisun.tv lẹ́ẹ̀kan sí www.orisun.tv ní báyìí bá ṣe wá ń lọ nítorí pé kí ni orin la fi bẹ̀rẹ̀ orin la dẹ̀ máa fi ká gbogbo ètò tèmi lẹ́sẹ̀ orin la máa fi ká kúrò ńlẹ̀ nítorí pé ibi tí orin bá ti wà ìdùnnú àtayọ̀ ló máa ń gbé bẹ̀ kò kí ń sáyè fún ìrònú kò kí ń sáyè fún ìbànújẹ́ kò dẹ̀ kí ń sáyè fún depression fún díẹ̀ yìí ayọ̀ ayọ̀ ayọ̀ kó máa bá a gbé ire gbogbo kó ṣàwárí wa ẹ kà lọ gbọ́ Dangote Dangote Dangote see the fine money ẹ má gọ́ ọ̀kara yín ẹ gbé polówó ọjà yín wá torí owó yín ó gbúdọ̀ máa pọ̀ sí ni ẹ ká lọ wo Dangote láti ọwọ́ Burna Boy ó dàbọ̀.